بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله على آله وصحبه وسلم ọpẹ́ ni fún ọlọ́run ìfẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá aṣáájú ẹ̀dá anábìwá muhammad kó máa bá àwọn ará ilé ẹ̀ àtàwọn ọ̀rọ̀ a fẹ́ sọ wọn náà àwọn ànábì ò fàdíìsì ilẹ̀ fún wa ẹ̀kejì ìsọkúsọ tẹnìkan sọ pé bóyá ọlọ́run sọ ti fún wa léèwọ̀ ní ilé ayé ó tún wá láàmà múnú àlìjẹ̀n náà kò yí ó ń tàn ìkẹta kí làlàyé tí ń bẹ lórí ṣé muslim lè fẹ́ christian àlàyé ẹ̀ bismillahir rahmanir rahim wa salatu wa salam ala rasulillah wa ba'd. ẹ̀rẹ́ tó ní kò sí àdìsí ó dàbí ẹni pé sọ kò sí ànábì kí ni ìtumọ̀ ànábì ìgbà tó yẹ pé kùránì lásán wà kí ni ìtumọ̀ ọlọ́run a ẹni tí ó ṣàlàyé pè ní iná lọ̀rọ̀ sọ àmọ́ tó yẹ pé ọlọ́run ọlọ́run tọ́ sọ́nà torí pé kí ni òun lọ lọ́run ọba fún ní alukur'an wípé kọ́ wá ṣàlàyé ẹ̀ fún wa ìgbà tó lọ́run sì ti sọ pé wọn ni wá ṣàlàyé kur'an fún wa ọlọ́run ọjọ́ ọmọ kur'an yẹn ju àwa lọ òun nìkan ni ó lè ṣàlàyé ẹ̀ àlàyé ọ̀rọ̀ tánàbí bá wá sọ àbí tó bá ṣe tá a gbọ́dọ̀ kọ́sẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá alukur'an sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àkọ́sẹ̀ tó dáa ọ̀n bẹ lára ànábì muhammad sọlá alukóra lọ sọ bẹ́ẹ̀ ẹ máa dàrúgbọ́ ọlọ́run fẹ́ kí bíbá ṣe ń ṣe kámọ́ skinny ìdí ànábì wá sí kámọ́ kọ́pì rẹ̀ níbòmí ó lè má jẹ́ pé action rẹ̀ ọjọ́ ọ̀rọ̀ rẹ̀ ibòmí ó sì lè jẹ́ action rẹ̀ tó wáyé pé action ànábì ni ọlọ́run sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ẹ lọ kọ́ sí ànábì ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ní alukurani se àwa lè kọ́ṣe alukur'an a kọ́ṣe alukur'an ànábìlà kọ́ṣe alukur'an ò kì í fèèyàn ọ̀rọ̀ ni àmọ́ tó bá fẹ́ rí practical rẹ̀ action rẹ̀ ọ wà wo ànábì gbogbo ohun tá a bá wá rí pànábì ṣe tí èsì sọ àdìsí ni a rí ntànábì ṣe nínú alukur'an tọrọ Ọlọ́run nìkan nínú alukur'an àmọ́ ọ̀dà kí ṣe alukur'an sọ fún akókò àwọn ohun tó ṣe. ibo láti rí ibi táti rí àkọ́kọ́ náà ni hadis òde ni so hadis yẹn ló máa túmọ̀ yí pé tí ọlọ́run wí o ànábì mọ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ tẹ̀lé tọ́lọ́run wí tó bá lóun ò ní ìdí ànábì olórí burúkú ló ń tọ̀hún ọlọ́mọ ṣe alólórí burúkú o torí kò lè mọ̀nà láéláé nítorí pé a lè dá Kùránì mọ̀ ló fi ṣẹ̀ṣà ẹnìkan tí wọ́n pè ní Muhammad a lè dá mọ̀ bẹ̀rẹ̀ tí gbogbo ń tọ́lọ ní káwá kọ́ṣe ní ìṣe ìṣe ni mo wí mi ò tí sọ̀rọ̀ o ní tí sọ̀rọ̀ ànábì o ìṣe rẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasana ẹ lọ wo ànábì àríkọ́ṣe tẹ́ẹ̀kọ́ṣe tẹ́ẹ̀fì rí ìyọ́nú èmi ọlọ́run ẹ rí lára ànábì ọlọ́run sọ pé àti ọlọ́ha ẹ tẹ̀lé ọlọ́run wá àti rasul ẹ dẹ̀ tẹ̀lé ànábì náà tẹ́ bá fẹ́ tẹ̀lé ànábì tẹ̀lé tẹ̀lé ànábì ẹ lè rí ìhùn nù kùránì àyàfi ibi ntànàbì ba si ìṣe ọdọ ànábì lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì náà lọ̀rọ̀ òun ìṣèṣe kì action ni ọlọ́run ni wà máa yẹn ti hawa táwọn ẹbí bàbá yín sọrọ yàtọ̀ sí Kùránì o tó bàbá yín sọrọ kò lè sọrọ in uwa ilẹ̀ wa ha gbogbo tó bá yọ sọ báyà lùkúrà lọ́ka fún yín àbọ̀ gàgà lọ́sàlàyé fún in uwa ilẹ̀ wa yòyò ha ìmísí ọlọ́run kódà àwọn sọ̀hábà wọn a máa bí ànábì lé pé ọ̀rọ̀ tó ń sọ yìí àbí tó wí yìí ṣé wáyù ni àbí ráyù lọ́jọ́ ogun kan tí ànábì ti mú mọ̀nà wá wípé káwọn ọmọ ogun kan kò níbi kankan bọ́ sí àyè kan lẹ́ẹ̀bá òkè tàbí kan lọ bí ànábì lé pé òṣìṣẹ́ ọlọ́run ṣé àwáyún amúrahàyù ṣé ìmísí ni ọmọ ògbókè sí kùránù ṣùgbọ́n ọmọ kan tó máa ń mí yàtọ̀ sí kùránù ọlọ́run ló mí sí ló fi mọ túmọ̀ kùránì tú ọlọ́run ló mí sí ló fi mọ níta kọ́ ṣe bá a ṣe practice àwọn ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run lọ́tọ̀ sí ọ̀nà tó pé a lè rí ẹlòmíì tá a practice tá a tẹ̀lé tó lè practice kùránì àlè lómi tó lè practice kùránì àti Muhammad bin Abdullah gẹ́gẹ́ ni àlè rẹ lómi tó lè ṣàlàyé Quran. àti Muhammad bin Abdullah sallallahu alayhi wa so tó a jẹ pé ọ̀rọ̀ tá a nàbí sọ. So, àwọn sàhábà gan wá bilé pé àwa àyò gẹ́gẹ́ bí tàbí ẹ̀ ti sọ lójú ogun náà pé ilé òjíṣẹ́ ọlọ́run ṣé wọ́n mí sí ọ ni àbí ọkàn amúra àyè àbí ọkàn rò bẹ́ẹ̀ anábìrin balùwà àyè rárá o èmi rò bẹ́ẹ̀ ni o ah, ilé òjíṣẹ́ ọlọ́run tọ́ ẹ pé bẹ́ẹ̀ ló ṣe rò èmi náà nímọ̀ràn báyìí o ó dẹ̀ ṣàlàyé fanabi àbí wa ìmọ̀ràn rẹ̀ ní kẹ́tẹ̀lé òun gangan máa ń káwọn sàbíjọ pé ẹja jọ dámọ̀ràn níbi tí yọ bá kí wọ́n jọ dámọ̀ràn àmọ́ gbogbo táwọn ẹbí bá wa sọ náà ń pè ládìs àbòsí wọn ń pè ládìs èyí ò sì nú alukur'an tàbí kọ́ yẹ pé alukur'an sọ̀rọ̀ àlàyé ibú ntọ́ alukur'an wa sọ ohun àlàyé ẹ̀ kára bí ọ̀fẹ́nu sọ tó bá sọ ọlọ́run lójú ọmọ tí ń tú kò sẹ́lómi tó lè túmọ̀ fún wa tó lè dàbí túmọ̀ ànábì gbogbo àṣà àbíkẹ́ rí gbogbo tó rí wọ́n túmọ̀ níta kọ́lọ́ dọ́ ànábì ni wọ́n ń kíni ni wọ́n túmọ̀ tòun yẹn ni wọ́n ń pè ní àdìsí tánàbì bá sọ tí èsì kùrán torí ìmísí méjì ló wà ìmísí alákọ̀ọ́kọ́ lọ̀rọ̀ tó lọ́wọ́ ọba sọ sábìlítì ọlọ́run yìí sẹ́ni tí a máa sọ fún wa pé yá bó sì ṣàlùwà láre o ọ wà gbómi síwájú o ọ wà wẹ ọwọ́ méjèèjì o ọ yọ ẹnu o ó fìn mú o rárá nítorí pé kò fẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ṣe báwọn lọ́jọ́ rán Muhammad torí kọ̀pọ́n lé ọ̀pọ̀n ọlọ́run lé ọlọ́run kan sọ fún wa pé ẹ ṣàlùwàlá ìmísí náà ni ìtọ́sọ́nà ọlọ́run ni ó sì yára wípé àdéhìsí ó lè jẹ́ nǹkan tánà bí ṣe àbí nǹkan tánà bí sọ àbí nǹkan tánà bí faramọ́ báyà àwọn kan ṣe nǹkan kan ànábi wa ni ẹ ṣe bẹ́ẹ̀ bóyá faramọ́ kò pè léèwọ̀ ó dẹ̀ faramọ́ pé ẹ máa ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tó bá sọ báwọn àbò ṣe níṣe náà ń pè ládìsí ẹ á jẹ́ fún inú tọ̀ kan ṣe é rí ẹni tó sọ pé kò sádìsí kú pírọ́blẹ̀mù ẹ̀ ní pé sọ́mà dìsí ni ẹni tó sọ púpọ̀ sáà di kùránì kan sọ́mọ ni tọmọ kùránì àwọn tọmọ kùránì tó lọ lé kí ó tó gbọ́ lárúbáwá tí wọ́n sì kọ́ àwọn ẹ̀kọ́ tó yẹ wọ́n kọ́ tí wọ́n fi lè lágbára àti túmọ̀ kùránì àwọn ló tu sí yorùbá english àtàwọn èdè míì ẹni tó bá wá sọ pé kùránì lásán lòun máa kà àwọn tó ti ka àdíìsì tí wọ́n máa bá náà bì ṣe tú kùránì lọ́bọ̀ tú kùránì tó lọ́ọ́ fẹ́ máa kà sangilítì kùránì ẹ̀rẹ̀ rèé ò lè rí gbogbo islam tó fẹ́ ṣe bẹ̀ láyéláyé irú ọmọ ìyá wa gan ní èkó mẹ́yẹ tó sọ wípé ànábì muhammad ó lóun fi nǹkan méjì lẹ̀ ìdó òwú àdìsí ni ṣé kùránì lọ́sọ pé ó lóun fi nǹkan méjì lẹ̀ ìdó òwú àdìsí ni ó lóun fi nǹkan méjì lẹ̀ ọwọ́ atu ọwọ́ ní pé olódò lèyún ara àwọn tánàbí ní ń bọ̀ lópin ayé nù ìtọ́ àfáànù wọn ìfẹ́ inú wọn ni wọ́n máa fi túmọ̀ ìfẹ́ inú rẹ̀ ni wọ́n máa sọ yàtọ̀ sí sọ̀rọ̀ ọba àwọn èèyàn wà ibà kó tó máa sọ̀rọ̀ wọn mọ̀ pé ó ti sí ìfẹ́ àwọn kejì ẹ̀ mọ̀ kankan bí ó sì gbàgbé pé ẹni tó tú tó tú Yorùbá hùn ẹgbẹ́ mi nìsín òun kàn túmọ̀ Kùránì ní ó lè ka Yorùbá tó wí gan-an kọ́ ọmẹ̀sìn tó o bá ti padà síbi àdíìsì ó lè má ìka tó ti bẹ̀rẹ̀ wú ọ lójú náà ni wípé wáì tí a kọ Kùránì lẹ̀ ẹgbẹ́ mi nìsín ṣé àdíìsì náà wọ́n tún wá kọ́ sọ́fẹ́ wú ọ lójú mi rárá àti Kùránì àtàdíèsè lànàbì ń kọ́ àwọn yẹn tí bá sì ń kọ́ wọn lọ́wọ́lọ́wọ́ èyí jẹ́ wọn kọ méjì kùránì wọn kọ àmàdíèsè wọn lọ kọ́ lẹ́yìn ìgbà ni àbí wọn lọ wọn ó kìpọ̀ ẹ̀ wọn hà torí ọ̀rọ̀ ànábì dùn ha kùránì ànábì ò ní gbà kéèyàn fi gbólóhùn kan báyìí ó fi ṣe bọ́lọ̀ ń bá ṣe wí gẹ́lẹ́ ló sọ pé látàtúbù àmì ọ̀rọ̀ ìrọ̀lẹ̀ kùránì tẹ́ bá fẹ́ kọ̀ nǹkan lẹ̀ nígbà tí bá ń ka kùránì fún yín lọ́wọ́lọ́wọ́ ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan kan ju Quran lọ kọ́mọ̀ ìpínlẹ̀ máa kọ àdíìsì wọnú alukoran hmm. sọ chọwari bí wọ́n ṣe kó alukoran jọ wo olódo bẹ́ẹ̀ wọ́n ṣe ká àdíìsì náà Wọ́n ànábì ń kọ́ wọn ní Quran wọ́n ń ha wọn fẹ́ kó jọ èyí táwọn kan kọ́ lẹ̀ àti táwọn kan sí orí èyí tí wọ́n há sí orí òun ni wọ́n kó jọ papọ̀.

lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n ẹ̀sẹ̀ wá ń pe àwọn tí ó kó àdìsí jọ ẹni ọba wa parọ́ rí kìí parọ́ àmọ́ tó bá ha nǹkan máa gbàgbé ó parọ́ rí àbí tó bá nǹkan ó máa gbàgbé wọn ò ní pé àdìsí rẹ̀ sọ híhù o tó bá fẹ́ mánéjì àdìsí rẹ̀ wọ́n sọ pé asan tàbí wọ́n sọ pé asan lè gẹ́rì kí ni tó máa asan lè gẹ́rì yìí ni pé àdìsí dá o àmọ́ nítorí pé ara àdìsí mi lọ́jà sọ pé ó dáa tí wọ́n bá ní ẹnìkan ọmọ sí nǹkan ha àbí wọn à trọ́ọ̀sì ẹni ẹ tó bẹ́ẹ̀ dáadáa wọ́n ní àdìsí rẹ̀ hasan lè rẹ̀ èrè wọn ò ní sọ pé àdìsí rẹ̀ dáa tí wọn ò bá ti rí ẹlòmíì tẹlòmíì ó sọ yìí pé àdìsí tó gbà wá òun náà gbà wá wọn wá ẹni tó wá lóun gba àdìsí ẹ ń wá nǹkan kan náà wọn jọ gbà wá ẹnìkan bẹ wọn máa ń ṣe nǹkan ha àmọ́ ẹnìkan ń bẹ wọn ò nǹkan ha wọn tó ṣe trust ni nígbà wọn sì trace ọ̀dọ̀ àwọn tó ti gbà wọn rí pé òótọ́ ni wọn gba àdìsí rẹ̀ wá wọn kọ́ ọ̀lẹ̀ àmọ́ ẹni tó gbarú ẹ̀ náà wà tó pé náà ni tí a bá fẹ́ aṣọ tiẹ̀ wọ́n á pé àdìsí yìí o ẹni tó gbà wá yìí ni máa gbàgbé nǹkan wà bí ẹ̀rọ gbà wá yìí o àwọn ò lè ẹ̀ kápò bá dá àdìsí gbà wá àwọn ni pé àdìsí tó ni tá lè lò ṣùgbọ́n nítorí yìí pé ẹlòmíì ti gba tó wí àjẹ́ pé ọ́ dáa nítorí pé ẹlòmíì ti gbà wá kódà gbogbo rẹ̀ ló nítàn gbogbo rẹ̀ ló tún á ní àná ẹni báyìí sọ báyìí mo gbọ́ lẹ́nu ẹnu báyìí pé ẹni yìí ni mo sì nǹkan há tàbí kí ẹni tó rí gangan tó mọ̀ dáadáa tàbí ó já àfa rẹ̀ kan sọ́tà ah, ọmọ akéwò mi ni o èèyàn gidi sì ni ṣùgbọ́n a máa sì nǹkan há irú àdéhùn òun ẹni bá kó pè ní àdéhùn sọ yìí lẹ́lẹ́ àdéhùn tó tọ̀ ń bá gbá wa. ìmáàmù Buhari tó àdéhùn rẹ̀ dáa jù yọ ọ́ yẹn náà fìlà méjì kó tó lọ bẹ́ẹ̀ tí wọ́n ládìsí ẹni ọ̀rẹ́ sọ ta lọ́sọ àdìsí fún ọ tọ́ba tí wọ́n á tírèsì pé ah, ìwọ lọ gbọ́ àdìsí àsìkò ìmáàmù Buhari ló jìnnà ara àwọn ọgọ́rùn-ún mẹ́ta tánàbí ní ọ̀dàjù nínú ọjọ́ orí àlùmọ̀ àwọn ọgọ́rùn-ún ọdún alákọ̀ọ́kọ́ tó ń wà ń bẹ ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kejì ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ni ìmáàmù Buhari two hundred nkankan ìmáàmù Buhari àwọn tó gba àdìsí wà lọ́wọ́ wọn àwọn yẹn àwọn tó yẹ pé wọ́n súnmọ́ ànábì ìsẹ́lẹ̀ kọjọ́ sàbí ànábì tàbí kọjọ́ ọmọ kéwù sàbí ànábì ọmọ kéwù ànábì làwọn sàbí ọmọ kéwù àwọn sàbí ni tábì yìí náà ọmọ kéwù àwọn tábì yìí náà ni tábì yìí tábì yìí náà tábì yìí tábì yìí náà yẹn pé tàbí hú tàbí yìí náà wọ́n ṣe wá máa gbà wá nù ìwọ ọmọ kéwù tí bí ọ̀sán pé mo gbọ́ lẹ́nu àáfàá mi tó sọ pé òun gbọ́ lẹ́nu àáfàá òun àfáà wa lòun gbọ́ lẹ́nu ànábì ẹ ti mọ̀ pé tó wí ni wípé mo gbọ́ lẹ́nu àáfáà mi tó jẹ́ tábíù òun wa lòun gbọ́ lẹ́nu àáfáà tòun tó sàbí sàbí wa lòun gbọ́ lẹ́nu ànábì wọ́n wà lọ wo ìtàn ẹnìkọ̀ọ̀kan tó lòun gba nǹkan wá tó bá ti rí pé èèyàn tó pé kọ̀parọ́ rí ni ẹni tí gbogbo àwọn èèyàn mọ̀ pé olódodo ni àdéhùn tí wọ́n pè sọ híhìn òun wọ́n sì sọ bọ́n ṣe gba gbogbo ẹ̀ wá ǹjẹ́ pè ládìí ìsìn ọ̀rẹ́ wa wá gbọ́ dáadáa gbogbo taz enu esi o posibu kee ya ori ise tia obasa di ise. Oludora bata, olee ọgba diisi wa? Gbogbo omedo nke npatapata banju ebi ata ihe atụ lila tọwa n'okpura n'i. Amebiloko wa alaka ya. Erumba se pe iru shwaya ta ọ pe irumba. Yika ama shwaya rị. tún wá fún mi ní àyà tó sọ pé taba a bá ti dúró lórí ọ̀pá ọ̀run fájí àníkáká fún mi láyà rẹ̀ náà wà àdíìsì ni tọ́rọ́ náà lè kọ́ alẹ́jẹ́kọ́lọ̀ sọ wa pé ọya ẹ̀yà ẹ̀sìkàmọ̀ bẹ́ẹ̀ sìkàmọ̀ ọlọ́run ọba sìkàmọ̀ ọlọ́run ọba pèrún ọlọ́run ọba kàfátíà nígbà ẹni ni wọ́n kọ́ wa lè ló ó wá ní Muhammadu ọ̀rọ̀ tí Muhammadu wá sọ lọ́wọ́ tó bá mí ní ẹ̀kẹ̀kẹ̀ rí ní ọ́ mo rẹ̀ ń sọ òdodo ọ̀kan fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní ìsìn ẹnikẹ́ni tí bá máa gbọ́ ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹ kúrò lẹ́yìn rẹ̀ tẹ́ẹ̀ bá fẹ́ wọ iná jáàná mọ́ lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ gbé e fún kẹ́ ṣàlàyé fún kọ́ gbọ́ bí mo ṣe ṣàlàyé dáadáa àyìn mo mú ẹ̀sẹ̀ gbogbo tẹ̀ ìròrí àwọn síà ni gbogbo tíra àwọn náà náà ká ó ti di síà ó ti di kèfé ó ti di àwọn tó pe ìyàwó ànábì tó pè ló ń ṣìnà ó ti di ẹni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni olórí burúkú kan sọ wípé àwọn àbùbákiri wọ́n yàn á lì jẹ̀ni sóṣojú rẹ àbòsojú àwọn fámìlì yín àbáwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá yín àwọn àfọ àti wá nú ẹ̀sìn àwọn ọ̀gá wá nú ẹ̀sìn ìwọ wá ní àwọn àbùbákiri yàn á lì jẹ ọmọ ọdún mélòó lá ìkejì ali tó wí nínú àwọn ọmọ rẹ̀ tó sọ ló kọ ó kọ àwọn ó kọ àwọn tó wí mbẹ́mbẹ́ ibi tó láìkí wọn dé nínú àwọn ọmọ ali abakiri mbẹ́mbẹ́ umaru mbẹ́mbẹ́ nínú àwọn ọmọ gbogbo wọn ara wọn tí wọ́n wọn ò bára wọn jà olórúkú kan wà dé ní nǹkan ayé yọ́wà ní ọ̀tá làwọn tánàbọ̀ sọ̀tàn ọ̀tá tí ìfẹ́ kọ́ ọmọ àwa lọ ilé kéwàá tó ka tíra tó lè dá ka agbọ́lá bá wá tàbí ka gbogbo tíra wọ́ ọmọ kankan àwọn àfáà síyàn àmọ̀ wọn olódò làwọn rẹ̀ gbogbo àwọn àfáà síyàn ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè sọ lábàgìdì kódà mú àwọn àfáà síyàn gangan ó ń mú wọn wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀lé inú ẹ̀sìn àwọn kò sí àgbàwá tó lálàáfíà fún wọn ní wọn ní làwọn tẹ̀lé láàfáà síyàn lọ gbọ́gbọ́ ẹ̀ lọ́gọ́gọ́ ẹ̀ kò ní ta ni ẹni tó sọ ọ̀rọ̀ náà wọn sí àti ń ta sí àlọ́ náà rẹ̀ tó ní gbogbo tá a máa ń tẹ̀lé wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní ìná ìwọ náà ń tẹ̀lé wọ́n ní wọ́n ní ìsìrì àwọn ọ̀tọ̀ ọlọ́run tí wọn ò fẹ́ gbẹ̀sìn àmọ́ wọ́n kára wọn mọ́bi tí Islam ti lágbára tí wọn ò ti gbọ́dọ̀ sọ pé àwọn èèyàn yìí ṣe mùsùlùmí torí wọ́n ń jàpá ní mùsùlùmí wọ́n ń gbélé mùsùlùmí wọ́n ń gbénu ilé mùsùlùmí wọ́n ń gbádùn mùsùlùmí wọn wá fẹ́ sọ pé mùsùlùmí kọ́ làwọn wọ́n fẹ́ bẹ ìsìn wọn jẹ́ láti inú ilé àwọn ni wọ́n ní wọ́n ní wọ́n ní ìwọ náà wá ń rìpíìtì ní ìsìn tó kó bàdá yẹn rí kankan ìwọ tó yẹ kó máa béèrè lọ́wọ́ àwọn alára àfà ibi àfà wa o báwo lè yí ṣe jẹ́ o báwo lè yí ṣe jẹ́ o tó o bá kọ̀ǹtínú gbólóhùn lórí àwọn sàhábà ànábì òun náà lè sọ ọ́ di kékeré ẹ má jókòó táwọn olódo ìmọ̀ gbogbo ájìtẹ́ lọ rí ṣe àdìsí àyà Kùránì lọ pàṣẹ ìlàsìn ni àlàyé bá a ṣe ń ṣe kúzù á ní ìmọ̀ náà ṣe kàkọ́ ànábì níta báwọn pẹ́ ṣe ẹ máa wò mí bí bá ṣe ṣe ni àbí sọ́lọ́ wọn àsọ̀kalẹ̀ yá àní ọ̀yá o ẹ wá wo èmi ọlọ́run bí ṣe ṣe ájì fún yín ń bò tí ń yànyàn fún wa sáà tó bẹ́ẹ̀ àti gbọ́lọ́run lálejò ibo lọ́lọ́run ó kó ìbò ní ọgbẹ̀sẹ̀ sí bóò lè bá ti múra wọ́n lè ṣe máa ń sọ̀rọ̀ dẹ̀dẹ̀rẹ̀ báyìí ẹ̀tanú ẹ̀sìn ẹ̀sẹ̀fẹ̀ sọ nǹkan tẹ́lùmí ò sọ rí ìsọkúsọ ló ń sọ ẹ̀sìn yìí kìí sáwàlá ni kò sì ṣe ju wa tó ń sọ kalẹ̀ tó wá rí bẹ́ẹ̀ kìí sáwàlá dálẹ̀ kò ṣejú wa tí wọ́n fi ń ṣàlàyé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àá jẹ́ pé ká béèrè lọ́wọ́ àwọn tó ṣe kíni o tó mọ̀ nípa rẹ̀ wọ́n sọ bàtàbàtà gbogbo tá a ṣe inú ẹ̀sìn wa pátápátá àdìsí ànábì ni ó lè rí ìyẹn ó lè rí ìyẹn kan pé ànábì sọ báyìí ànábì ṣe báyìí ànábì sọ báyìí ànábì ṣe báyìí ó ṣe báyìí àbí ó báyìí lẹ́gbẹ̀ẹ́ láti ìsìn kùránì ọkọ̀ kọ̀ bá dùn pé wọ ànábì gbẹ̀yìn òṣèré nu àlàyé mi ẹnìkan sọ wípé ń bọ̀ lọ́nà a máa mutí láyé kí ló dé tó tó a máa mutí ní inú àlìjẹ́ náà ẹ̀gbọ́n èèyàn sì ń jọ lójú ẹ ò kò sọ̀rọ̀ tó pọ̀ ń bí èyí bí èèyàn bá dédè rìn yóò sì jẹ́ pé kọ́mà ó lè dédè rìn tó bá sọ fún tó bá fẹ́ sọ kalẹ̀ tó bá fẹ́ sọ tí wọ́n sọ fún tó gbọ́ tí wọ́n gbé kalẹ̀ báyìí ní ah, ni ọ́ fún ọnu tàbí kí jí ọ̀tọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ṣe awẹ́wà tàbí kọ́mọ́ mọ̀ sọ ọmọ mọ̀ ṣé ọ jọ lójú pé ọtí dákọ rẹ̀ nínú nǹkan tá a máa gbádùn nínú àlìjáná wọ́n dákọ rẹ̀ gbọ́ nínú àlìjáná àgbènú ilé á lórí bẹ́ẹ̀dì ṣé bẹ́ẹ̀dì yí ayé ni ilé àlìjánná sí ilé ilé ayé ni lóòótọ́ ni wọ́n ní omi ń bẹ táàmù ọmọ sómi irú títa yé ni wàrà ń bẹ táàmù ọmọ ṣé wàrà irú ta yé ni àwọn minerals àwọn táàmù ọmọ ṣé irú ti ayé ni tuntun wá sọ pé ọtí ṣé irú ọtí ayé ni pọ́ìntì aláwọ̀ kọ́nu pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì ọtí gan aláyè gan méjì lòun náà èyí tó ní alcohol dùn àti non kíni o alcohol èyí ò ní alcohol àwọn tí kan bẹ tó kó tá àfa àbá gbé báyìí tá a bá mú tá a bá gbé báyìí ẹ tí ọba ka ti ń bẹ lára rẹ àbí ọmọ afáṣẹ tí mo ti gbà wá wò ó wọn ti kọ́ sí láwọ pé iye ìsọtí o ṣùgbọ́n gbogbo ẹ̀ wáìnì náà wọn ó sì kí ni ni wọn ó pè so bẹ́ẹ̀ ọba mọ nǹkan yóò béèrè ni pé ẹ dákun irú ọtí wo wọn láàmọ́ mú o ọ̀wà béèrè kò kéwú kò béèrè wọ́n wá pa láàrú ọ̀dákẹ́rí òkè kò béèrè aláìmọ̀kan ni ẹ má jẹ́ wọ́n lórí oyún ò tiẹ̀ bọ́lá tún wá máa bá sọ wípé káwọn mú ọtí mú àmú ọtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ Islam àwọn ọtí mú ọtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run tó sọ pé ẹ má mú mọ́ ni tọ́lọ́run bá ní a máa mú ọtí láyé àní mú tó bá ní a máa mú lálìkì àmọ́ àwọn sì máa mú ká pé ọtí gan ayé ìgangan lọ́wọ́ tó abẹ́ ká mú o ẹgbẹ́ mi sọ àwọn sì máa mú torí pé gbogbo nǹkan táwọn ṣẹ̀ ni tọ́lọ́run bá ti ní àṣe là òun bẹ́ẹ̀ sẹ́mọ̀ ó dẹ̀ ní akọjú sí kàbá kì ṣe kàbá mi ó tóbi lójú wa àbókúta ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí lùmọ́kà no nítorí pé ọlọ́run ní ká kọjú síbẹ̀ ní ibi kẹ́là ń kọjú sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó náà ní Jerusalem tó wà ní Kudus ní Palestine ọlọ́run sọ pé mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ gbọ́lọ́ngbọ́ abẹ́ gbọ́lọ́ngbọ́ ọ̀yá ẹ máa kọjú sí kàbá àsìkò jù sí kàbá tó bá jẹ́ pé ọlọ́run ọ̀ràn ànábì mi ọ̀sọ̀ pé ká máa kọjú sí kàbá mọ́ abẹ́lẹ́ ẹ̀ta òkè. èyí ò tún jálà ìgbẹ́ pé àgbọ̀rọ̀ kìlẹ̀ ààrẹ fúnra wa èyí tó tẹ̀lé ẹ̀yẹ yẹn wa ẹgbọ́n mi yí dáadáa o lóòótọ́ ni àyà Kùrán tá à ń ká yìí tọ́lọ̀ sọ pé wàtọ̀ áàmù alil kitabi hillun lakum àbí oúnjẹ àwọn onítìrà jù tàbí christian oúnjẹ wọn ẹlẹ́tọ̀sí ẹlẹ́tọ̀sí oúnjẹ wọn bẹ́ẹ̀ náà ni àwọn tó bá sọ abẹ́ wọn nú wọn alẹ́tọ̀ láti fẹ́ wọn bẹ́ẹ̀ ni kò sáyẹn náà kátó lè bọ́lọ̀ ń jiyàn sí ọ̀nà kankan lè bọ́lọ̀ ń jiyàn ṣùgbọ́n máa gbọ́ pọ́ìntì mẹ́ta tí wọ́n fẹ́ sọ yìí tí a bá ń sọ̀rọ̀ nípa hálùlì kìtáàbù nígbà wọn ẹgbẹ́ mi nìsín nígbà yẹn kì í ṣe irú hálùlì kìtáàbù ìgbà yìí o kì í ṣe irú wọn o tọ́lọ́n sọ pé wọ́n sọ abẹ́ wọn àwọn tó bẹ̀rù ọ̀rọ̀ àwọn tó mọ̀ ọlọ́run àwọn tó jẹ́ wípé bá a bá rí wọn èèyàn fẹ́ẹ̀ lè sọ pé wọ́n súnmọ́ mùsùlùmí ẹ ń bá sọ yìí pé mo ní wípé kò yẹ ṣe irú tàwọn àǹsìn ó rú un lójú ọba farabalẹ̀ kò rú kò lè kọ́ ẹ kó rú ọ lójú <laughs> sọ ọmọ rú àwọn èyí tọ́tẹ̀ láwọn amúnisìn wáyé àwọn tọ́tẹ̀ láwọn amúnisìn wáyé yìí tátẹ̀lé tí wọ́n ní kídùn débi wípé olórí mùsùlùmí tọ́kàn àléfà ẹlẹ́ àléfà tọ́kàn náà ọmọ Usman bùnú fún oédè Muhammadu Zohir wọ́n pa ní nineteen oh three kan ní March twenty eight nítorí pé wọ́n kórìíra mùsùlùmí àwọn alùdìkì táàbì kan bẹ lójú ayé àlejò tó fẹ́ràn mùsùlùmí tó wọ́n pa mùsùlùmí yẹn wọ́n ju àwọn wọ́n sì máa sọ tẹ́lẹ̀ tí Jésù sọ fún wọn Ìsá ọmọ Màríámà tó sọ fún wọn nípa àwọn mùsùlùmí àwọn èyí tí wọ́n jẹ́ mustamirun tí wọ́n fẹ́ yí wa padà kúrò nù ẹ̀sìn wa wọ́n fẹ́ yí wa padà kúrò nù ẹ̀sìn wa wọ́n wá láti wá colonize wa wọ́n lo àìmọye method láti change ẹ̀sìn wa kódà obìnrin tẹ́ ẹ wí gangan wọ́n máa fi dẹ mùsùlùmí kó lè bá a bọ̀ sínú ẹ̀sìn wọn irú wọn yìí èèyàn ṣọ́ra fún àṣùgbọ́n pẹ̀lú pé ò lè dìnnà ìtọ́lọ́hún wí o tá a bá rírú àwọn tọ́lọ́hún wí fẹ́ pé tá a bá fẹ́ wọn wọn lè yí wa padà kúrò ní ẹ̀sìn wa àwọn ni ó tún yí padà sínú ẹ̀sìn wa ẹ̀gbọ́n mi nìsín kò ṣe ìgbà tó burú mbẹ́ ẹ̀gbọ́n mi nìsín ṣùgbọ́n láwọn tó yẹ pé ọlọ́run lọ́mọ iye pòfẹ́sọ̀ tí wọ́n ti sọ di tó yẹ pé àáfàá ló bí ìyá rẹ̀ olùgbélébọ́lọ̀ ni tọ́bọ́lọ̀ ni tí ń dí òun pé obìnrin ló wọ́ òun lọ sínú ẹ̀sìn tá a sì ń rí báyìí táwọn adé kan máa ń fẹ́ bíbá tí èèyàn mọ ti ń ṣẹlẹ̀ ni gbogbo tí kòránì bá ń sọ tí n ti ń ṣẹlẹ̀ tí kò bá ti fààyè gbà á yí padà á ṣe sùúrù ni kò sẹ́ńtì èsì bẹ́ẹ̀ ọlọ́run ni á bí ọwọ́ òní àbá tó ní ká fẹ́ christian ṣé ọwọ́ òní ṣe é gé báyìí kò ṣe é gé kílẹ̀ sí ara ṣe sùúrù torí pé ìjọba tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò ní fààyè gbà ká gbé ọwọ́ ẹnì kí ló dé kí n ṣe irú àwùjọ rẹ̀ la wà àwùjọ ibi téèyàn ti lè fẹ́ kírísítẹ́nì àwùjọ tẹ pé ọjọ́ àwùjọ ayé ànábì méjì sì ni àwùjọ ayé ànábì méjèèjì kọjọ àwùjọ yín níbi tẹ́ ti sọ̀rọ̀ bí tọmọ sáwọ́dé bá rí irú ìròyìn tí ń bẹ lára obìnrin tí kùránì sọ pé àwọn tó sọ abẹ́ wọn nínú àwọn alùkìtàbù tó sì jẹ́ àwọn alùkìtàbù òótọ́ tí wọ́n tẹ̀lé tíra wọn wàláì tọmọ sáwọ́dé bá fẹ́ kò ní pẹ́ tí ó fi di mùsùlùmí tọmọ sáwọ́dí bá wá fẹ́ fẹ́ gan tó wá rí pé wọ́n fi sọ́sẹ̀tì ẹ̀ ni wọ́n fẹ́ lò ó fún un léèwọ̀n ní kílẹ̀mọ̀ tí ó ṣe yóò yí padà kóun bẹ̀ kò gbọ́dọ̀ fẹ́. ìyẹn ni pé tó tọ́ ẹ pé mùsùlùmí ló níbẹ̀ ibi àwọn ni wọ́n ní agbára bí a lórí. àwọn obìnrin tẹ́ ẹ wí wọn àánú tẹ́ ẹ fi kọ́ ẹ̀mẹ́yà àwọn ọmọ mùsùlùmí lọ sí kíni inú ẹ̀sìn wọn. sọ́dọ̀ bá bẹ́ẹ̀ ibi báyìí àlè ìṣèwé ẹ̀mẹ́yẹ kan náà ń ṣe Saudi Arabia tó yẹ pé èèwọ̀ ní bí kèésì ìṣèwọ̀ ìtẹ́ ń ṣe Saudi Arabia yìí ọba tọ́lọ́ mu ọyọ kọ́ bá tọ́lọ́ mu ń bì ṣùgbọ́n gbà bí ọba irú Saudi mu authority ti ń bẹ Saudi Arabia ààyè tó wà ní Saudi Arabia agbára tó wà fún Islam ní Saudi Arabia ẹgbọ́n mi kò pa páà rẹ̀ ń bì ṣé pàbẹ́ nítorí ẹ̀kọ́ Saudi Arabia ló yẹ ká ti sọ ẹ má là sọ fún wa ibi ìyàtọ̀ a ṣẹ̀ṣẹ̀ ń ṣe wá àṣìbò ní Islam ó ṣe gòkè ń bì ní àlọ́tọ́rìtì kankan a sì lágbára ìnáwó ètò wọn wọ́n sì wà well organized jù á lọ so nípa bẹ́ẹ̀ advice mi tèmi fẹ́ fẹ́ mùsùlùmí pé àwọn àáfàá tí ń sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ tán ni o wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí àáfàá tó sọ yìí pé ọlọ́pàá ń bẹ́ Saudi ọlọ́pàá ń bẹ́ Saudi ṣé nígbà tí Saudi Arabia tí ò pé ọlọ́pàá léèwọ̀ ṣé kí ló burú bí káwọn obìnrin mùsùlùmí níbí iná káwọn náà jọyìn ọlọ́pàá ìbáwọn èèyàn ń Saudi bẹ́ẹ̀ ni àwọn obìnrin Saudi Arabia bẹ́ẹ̀ tí obìnrin mùsùlùmí tí ó ṣe ọlọ́pàá ń bí yìí ní tí ó kọlù nú ìdí òtún wá bàjẹ́ lára rẹ̀ ló ẹ̀sìn ọ̀pọ̀ ẹ wo aṣọ tí ó wọ ẹ wo bí èsì máa ṣe ọ̀dà àáfàá wa ẹ̀yìn àáfàá wa tẹ́ bá sọ pé obìnrin yìí alẹ́fẹ́ ẹgbẹ́ mi ṣùgbọ́n bó ṣe wà ní alukur'an nù ṣé gbogbo nǹkan tó wà ní alukur'an la lè ṣe ni ṣé ìta bá rí pa lára ń bẹ̀ tá a rí pé ó kò bá wa ṣé àdé ṣe sùúrù ni àáfàá wa ẹ wòye síbí dáadáa ṣe rí níbi tọ́lọ́ àwùjọ wọn ọ̀nà méjì ló pín sí ní ìgbà tí wọ́n ń kóra wọn jọ lábẹ́ ànábì Muhammad tí wọ́n gba ti ànábì kò sí ẹnì kankan nu wọn tó lè yí padà sí kírísítẹ́nì láìláì kò sí ẹnì kankan nu wọn. ní ìgbà tí wọ́n wà lábẹ́ ànábì tó ẹ pé ẹnu àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ nìkan lọ́wọ́ àbẹ̀rẹ̀ ànábì àmọ́ ọlọ́run tó fún ànábì ní agbára lórí aráàlú ẹnu àwọn tí ń gbọ́rọ̀ sí lẹ́nu lásán náà ń gbọ́rọ̀ sí lẹ́nu ọdún mẹ́tàlá àkọ́kọ́ ní mọ́ta àsìkò díẹ̀ ní Mọdínà kó tó wá di pé Ọlọ́run ọba fún ní àṣẹ ìgbà píríọ̀dù aláwọ̀kọ́ nígbà tí mùsùlùmí ò tí ì láṣẹ lórí ilẹ̀ tí wọn ò tí ì níjọba ẹ̀sìn lórí ilẹ̀ píríọ̀dù ẹlẹ́ẹ̀kejì nígbà tíjọba ìsìláàmù dúró lórí ilẹ̀ ìgbà méjèèjì kọjọ ilẹ̀ káàró òjìrì àti Nàìjíríà nígbà alákọ̀ọ́kọ́ nígbà yẹn mùsùlùmí wọ́n tẹ̀lé ẹnìkan ṣoṣo wọ́n gbàgbọ́ wọ́n fẹsẹ̀ múlẹ̀ wọ́n àlè di láé láé kódà àrí ẹnìkankan nínú àwọn mùsùlùmí tí ó wá lọ rí fẹ́ kírísítẹ́nì obìnrin tó wá sọ di kírísítẹ́nì ààrẹ ọkùnrin kankan nínú mùsùlùmí tó lọ rí fẹ́ kírísítẹ́nì obìnrin tó wá sọ di kírísítẹ́nì ẹ tún kíyèsí àyà dáadáa ọlọ́run ní ọmọbìnrin wọn ni ká fẹ́ kí ló tọ́lọ́run sọ pé ká fi ọmọkùnrin wọn. àyà gangan ó ní àlùmúsọ̀ náà tì àwọn tán sọ abẹ́ wọn min alil kitab min al yahud wa nasara náà àwọn kírísítẹ́nì àti obìnrin ni o àwọn ọkùnrin lè fẹ́ẹ́ gbẹ̀tọ́ náà nínú àyà yẹn kò sọ yí pé kí àwọn ọkùnrin wọn kún fẹ́ ọmọbìnrin wa bẹ̀tà wá lè fi ọmọbìnrin tiẹ̀ kí ló dé ní pọ́pọ́sì àti sọ wọ́n di mùsùlùmí kí ló dé píríọ̀dù méjèèjì tí mo ní ó wà láyé ànábì tí ò sí kankan tí ìgbà àtàwọn ìjọ píríọ̀dù aláwọ̀kọ́ ìgbà tíjọba ìsìláàmù ti sì ń gba àwọn àmọ́ka kò sí ẹnìkan kan nu wọn ẹgbẹ́ ọ̀sẹ̀ tó lè di kírísítẹ̀ láìláì ẹ̀kẹ́ òun á fẹ́ obìnrin kírísítẹ̀ ọwọ́ aṣọ ọkùnrin di kíni kírísítẹ̀ àfi tí ọmọbìnrin yìí wọ́n bá gba ìsìlámù lókù so tí wọ́n bá sọ ní píríọ̀dù yẹn fúrú àwọn èèyàn bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ irú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ tí ó jẹ́ pé gbogbo náà ń tẹ̀lé ọ̀gá kan ṣoṣo ṣíṣe aṣíwájú ẹ̀dá náà sọ́ra ó ká ti mọ̀ tó máa rẹ̀ àbí. number two ìgbà tíjọba islam wá dé tó yẹ pé bó ṣe ń pàṣẹ lórí àwọn múmi ní òdodo àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni pàṣẹ lórí àwọn yahudi àti christian so àwọn yahudi àti christian wọn ní authority lórí àwọn mùsùlùmí nígbà tí ọlọ́run sọ̀rọ̀ yìí ẹ gbọ́dọ̀ mi níṣe so nípa bẹ́ẹ̀ méjèèjì ló yàtọ̀ ní bíbá ìjọba táwọn lò lọ́wọ́ ìjọba táwọn ìbò christian wà ní ìkejì àwọn mùsùlùmí tí ń bẹ́ẹ̀ bí ìkejì àwọn mùsùlùmí tí wọ́n fi bẹ́ẹ̀ strong táàbà sọ́ra ẹni aláàlọ́ fẹ́ ní ọwọ́ alọ́sọ́ọ̀sì ìtọ́ àbúrú jù mẹ́rin àwọn arí àìmọye mọye mọye mọye tó wà lọ́dọ̀ tèmi igá tó ẹ pé nítorí pọ̀ lọ fẹ́ ọmọbìnrin ló fi di kíni o lòun náà fi di a ti wá ríra burú pé àti rí sábàbí tá a fi gbọ́dọ̀ fi àyà yẹn lẹ̀ ìkú sọ̀rọ̀ yàn àti rí so àwa sí irú fatuwa ń bí kò ọ̀n bẹ́ẹ̀ nù fatwa sọ pé ó pa Saudi láàmú ọ̀bà bíi láàmú nínú fatwa tí ọ̀bà bíi láàmú ẹ ọba ẹ mẹyà adúlọ ọmọ mùsùlùmí tí bẹ́ẹ̀lẹ̀ tí mo ti rọ́kọ tàbí àtọ́ pé kírísítẹ̀ nìkan lọ́ọ́ rẹ̀ fẹ́ ẹ mẹyà ọmọ mùsùlùmí jẹ́ pé ìmọ̀ kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kankan èyí tẹ̀ ẹ̀sìn fatwa gan sáwọn àwọn ọkùnrin mùsùlùmí ń gbọ́ sí lẹ́nu ni mélòó pàṣẹ́tẹ̀jọ ọmọ mélòó ni ń gbọ́ sí lẹ́nu tí ó àfẹ́ kírísítẹ̀ tẹ́yìn wọ́n wá wí tí wọ́n fi sọnù kó lójú ọ̀nà ọlọ́run fatuwa tẹ̀ ṣe ninety eight percent ó kéré tẹ́lẹ̀ o tẹ́lẹ̀ fẹ́ ṣe fún wọn à ní jẹ́ kẹ́ ẹ máa ń tọ́ ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ kírísítẹ̀n lóbìnrin bí ó ti wọ̀ lọ ṣọ́ọ̀ṣì láyé tó ń fi wọ́n dẹ ọmọ mùsùlùmí ayébáyé ìkejì ni pé àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ gan lọ́dọ̀ wa bèkè sáà tó gbádùn mú ẹ̀sìn èyí sàrán tó ní mísẹ́ǹsì ẹgbẹ́ mísìn tá a bá ti tó bá gbọ́rù èyí lọ́wọ́ wa tá a tún bó ṣe yẹ ká ní pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ báyìí nígbà wọn kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ní ìsìn ẹ̀mẹ́yà àwọn nǹkan tó yẹ pé bó ṣe máa ń rí nìyẹn nú àwọn àlàámà rí ẹ̀sìn fatuwa máa ń change tí situation bá ti kéde láti change lójú ayé Umar Sayyidina Umar radiyallahu anhu àlééfà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn Abakri lẹ́yìn ìgbà tánàbí kó tán àbákì lọ jẹ lẹ́yìn náà ni Umar wọ́n wà ní situation kan tó yẹ pé ọ̀dàdá ìyàmú ibi ń pa àwọn aráàlú wọ́n wá mú olè táwọn ìtí mú olè wọ́n gé lọ́wọ́ ni ah, ṣẹ́ni wọ́n wá rú wípé ọwọ́ àwọn tí wọ́n gé ti pẹ́ yóò ti pọ̀ ju o pa bẹ́ẹ̀ àyà Kùránì ni wọ́n gé wọn lọ́wọ́ o bí situation ṣe wà yìí já stop àyà sọ fún atakọ àyà Kùránì ṣùgbọ́n situation ti ń bẹ́ńlẹ̀ yìí á ti lọ gé ọwọ́ àwọn èèyàn jù nítorí sí pé nínú nínú àgbọ́yé ẹ̀sìn wa ni wípé gbogbo situation tá a bá wà a gbọ́dọ̀ sọ ká tó mọ̀rú fátó abáṣekẹ̀rẹ̀ tá a ṣe ní ògbó àwọn tó ṣe tó rọ́rọ̀ mọ̀ ni ṣùgbọ́n mo kàn pé ó kálukú wọn sáà kéèṣì àti mùsùlùmí tí wọ́n ń gbọ́ wípé ẹ̀ ṣọ́ra yín ìmánì yín ò gbé mi ò sọ wípé ká mú kírísẹ̀ lọ́ta wa mú kírísẹ̀ tó wá mú wa lọ́ta ọ̀tá náà nínú ọ̀tá ọ̀tá ọ̀tá nù ìtọ́ bá mú wa lọ́tà èyí ti mú wa Islam ní a ṣe dáadáa sí bẹ́ẹ̀ ẹ̀sìn tàwọn èèwọ̀ ni kájáde kúrò ní Islam káàdì Christian ẹ má di Christian fèrè nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ náà lọ́dọ̀ tiẹ̀ náà ẹ má jáde kúrò lọ́dọ̀ tiẹ̀ náà bó làwọn oṣù àti fatu wa tí ó fi fọ wọn nígbà tí oṣù àkàtó fi fọ wa wa ayọ́pẹ́ ìdàkúndínlùkọ́ ẹgbẹ́ ẹ̀lẹ́kẹ́ máa ti tí ń jẹ́ àwọn nǹkan a fẹ́ skinny tá a fẹ́ ṣàlàyé tá a sì fẹ́ kí gbogbo wa ká skinny ká gbọ́ yé a sì sọ láti láti bú ẹnìkan tàbí láti takò ẹnìkan bí kò sí pé láti ṣàlàyé ojú ọ̀nà tó yẹ ká skinny tó yẹ ká tọ̀ kọ́nà bá dìkọ̀ lápá pẹ̀lú wa subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu subhana rabbi rabbil izzati amma yasifun wa salamun ala